يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين فان زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا فاعلموا أن الله عزيز حكيم أعوذ بالله من الشيطان الرجيم يا وأنتم الأعيون والله معكم ولن يتركم بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد مصطفى صلى الله وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهدي إلى يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah àwa parí ọpẹ́ wa pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin fún oore àánú tí ọlọ́run ọba aláà tó ṣe fún a tó ní ká máa ilé ní àdúgbò fún ọba náà abẹ́ ọba náà kó má dáwọ́ oore rẹ̀ ìsọ rẹ̀ dó lára wa kó síjọ rẹ̀ wò a ń lọ gbogbo èyí ọlọ́run ti ní kí a yọrí sẹ́yìn ìtókùn wájú wa kọlọ̀nkó ṣe ní ìrọ̀rùn fún wa ọ̀rọ̀ táà wá ń sọ fún àtẹ́ tó ń sọ àtẹ́ tó ń gbọ́ kí a sọ̀rọ̀ ọlọ́run láàdáa kágbọ́rọ̀ ọlọ́run ọlọ́mọdún aládánà náà àkọlé gbogbogbò tí a fi ṣe àsùntà ọ̀rọ̀ wa lọ́dún yìí òun náà ni ba'than an salamil alami ba'than an salamil alami the quest for global peace the quest for global peace ọ̀nà wo la lè gbà rí àlàáfíà àgbáyé fún àtàgbọ́ lánàá a rí pé wọ́n fi lẹ̀ fún ayé pé assalam matlabu insani hadori assalam matlabu insani yun hadori àlàáfíà in tí ọmọnìyàn wá ní àlàáfíà in tí bùdá ń pè ní ọ̀làjú ìdàgbàsókè ọmọnìyàn tó ń bèèrè fún ni láìsí àlàáfíà yìí kò sí rọrùn fún ẹnìkankan lórí ilẹ̀ ayé tó ayé pé ń gbèsè ayé ẹnìkọ̀ọ̀kan ni ọba sálàáfíà ń bẹ kò ní sí gbádùn gbèsè ayé rẹ̀ níbẹ̀ tó ayé pé nú ẹbí láti sí àfẹ́kọ̀ àlàáfíà ẹbí ní ò ní rírọrùn tó ayé pé ìlú orílẹ̀-èdè kan lábájí sí àfẹ́kọ̀ àlàáfíà kò sí ìdàgbàsókè tó fẹ́ bọ orílẹ̀-èdè yẹn bẹ́ẹ̀ náà tàbá sí àfẹ́kọ̀ àlàáfíà lágbàáyé ọmọ àgbáyé ọmọ ẹ̀dẹ́yìn ò lè rọgbọ láìsí méjì ń bẹ yẹn láwa náà rí àwọn tí wọ́n ń sáyé gan ayé náà dàrú mọ́ wọn lọ́wọ́ a yàn wọ́n sípò a retí pé ó yẹ kí wọ́n ṣàṣeyọrí wọn àrá ṣeyọrí gidi kan ṣe gbogbo ìgbìmọ̀ láńlá tí wọ́n fẹ́ pẹ̀sù sí wàhálà àgbáyé tí wọ́n ń polongo àlàáfíà wọn àrá àlàáfíà mú wá sáyé torí wípé ọba tó ní àlàáfíà àkákún mo sọ fún yín assalam ismu mi asima ilal usna gbólóhùn salam orúkọ kan ní inú orúkọ ọlọ́run nínú suratul ashir ní àti àyà 23-24 ìgbàtọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ròyìn ara rẹ̀ inú tó fi ròyìn ara rẹ̀ o náà ni àlàáfíà tó ń túnmọ̀ sí pé àlàáfíà táà ń wáyà lè rí tàà bá yọ tọ́lọ́wọ́ bá sílẹ̀ Wallahu سبحان الله عما يشركون ọlọ́ni wọ Allah alladhi la ilaha illa hu òun lọ bá tó gbé kò sí ọlọ́run bà mí tọ́lẹ́sọ̀ ká sìn lẹ́yìn òun ọlọ́run bà Allah al-malik òun lọ bọ́ olùkápá gbogbo nǹkan al-quddus ọba tó mọ́ pọnrán gẹ́gẹ́ kó nú àbùkù as-salam ọba àlàáfíà ẹ̀rí ọba àlàáfíà òun náà ni àlàáfíà òun gan ni àlàáfíà al-mu'min ọba tí fi lọ́kàn balẹ̀ al-muhaymin ọba tó jẹ gàbálé gbogbo nǹkan lórí ọba tó tóbi ọba abìyì ọba ọba ajẹnípa ọba ọba náà ọtayọ kí a tó máa mú nǹkan orogún pẹ̀lú ẹ̀ ọtayọ orogún táwọn èèyàn kan mú pẹ̀lú ẹ̀ ẹ̀rí orúkọ lè ní agbé tí a fẹ́ wò o náà ni wípé muhawalatu alfalasifa muhawalatu alfalasifa wal ideologiya al'alamiya wal ideologiya al'alamiya fi sabili tahqiqi salami al'alami fi sabili tahqiqi salami al'alami akitiyan àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ filosofi àwọn olùronú nípa ìṣẹ̀dá ọmọnìyàn àti àwọn ideology oríṣiríṣi àwọn èrò oríṣiríṣi bákan náà wàdúwà kúbùra bẹ́ẹ̀ náà ni àwọn orílẹ̀ ńláńlá orílẹ̀ àgbáyé ńláńlá gẹ́gẹ́ bí Amẹ́ríkà bí France Britain Russia China àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ akitiyan wọn gbòkègbodò wọn lórí ìbò ní a sì lè mú àlàáfíà òsòrò ilẹ̀ ayé faqad hawala jami'uhum libinali quwwati al-adila al-aqila alladhi tadmunu libashariyya wọ́n lẹ́ẹ̀rí gbogbo àwọn tá a sọ ìyàdán tó tún jọ wọ́n o ní àìná sa gbogbo apá wọn láti gbé kalẹ̀ orílẹ̀ ayé alìkúwàtò àdílà agbára déédé alẹ́ àkílà tó sì bá làákàyè mu ẹ̀rì èyí tó yẹ pé yóò lè garanti fún ọmọnìyàn bùkádà tí ọmọnìyàn tí ọmọnìyàn tí ó ń wáyé kí ni bùkátà náà àlàáfíà àlàáfíà thumma inna alayna istirada kulli almuhawalat wọ́n ni tó wá jẹ́ ọ̀ranyàn fún wa báyìí òun náà ni kí a wá yẹ̀wò kí a wo ìtàn ká yẹ̀wò ká wo ìtàn báwo ni ìsapá àwọn èèyàn wọ̀nyí ọmọbẹ̀mẹ̀ alimuawaladu sakhasiyan tó pé individual ni ó kàn rò ó yẹ kí àlàáfẹ́ ń bẹ lórí ilẹ̀ ayé ó gbìyànjú ó ní àwọn àkọọ́lẹ̀ ó láwọn àbóṣiríṣi ó ń bẹ́ ń àwọn ìgbìmọ̀ tí wọ́n kóra wọn jọ lóòrànràn kínìsì ni gbogbo akíní wọn ní dọ̀dọ́mìlẹ̀ alam tata hukumatin wahida wọ́n fẹ́ kí ayé ọmọ ẹ̀dẹ́nìyàn kó mọ̀ bẹ lábẹ́ ìjọba kan ṣoṣo láti pé kẹnu lè bá káyé ilé ìsìnrìn ló ti wà ti pẹ́ wọ́n ní mundu fajiri tarikh láìgbà tí ọmọnìyàn ti ń bẹ lórí ilẹ̀ ayé lọmọnìyàn ti ń gbìyànjú bó ní àláfẹ́sí lódórí ayé gbogbo àwọn ànábì ọlọ́run ní gbìyànjú ẹ̀ ádámà bàbá wa nu ó gbìyànjú bó làláfíà ìsùwà lórí ilẹ̀ ayé núhù ó gbìyànjú bó làláfíà ìsùwà lórí ilẹ̀ ayé ibrahim ó gbìyànjú bóòlà náà fi ó sì wà lórí ayé sọ́ọ́lẹ̀ ó gbìyànjú bóòlà fi ó sì wà lórí ayé Hud ó gbìyànjú bóòlà fi ó sì wà lórí ayé títí tèdórí Musa tèdórí Isa kí ànábì náà wá tó dé kúlò àmbèyà i duwatu salam gbogbo àwọn ànábì Ọlọ́run ní olùpolongo àlàáfíà mọ́mí ààdì mínihùn dáa ìlàlhàr wàl'ọ́nà wàl'ìrìhà kú sí kánú àwọn ànábí ọlọ́run tó pèpè sógun kú sí kánú àwọn ànábí ọlọ́run tó pèpè sí pákáleke kò sí ọ̀kánú àwọn ànábí ọlọ́run tó pèpè sí ìdàlúrú kulluhum halusalam kulluhum halusalam ila salam wọ́n pèpè sí àlàáfíà salamu domir àlàáfíà ọkàn ọmọnìyàn kọ̀ọ̀kan wọ́n pèpè sí salamu usra àlàáfíà inú ẹbí wọ́n pèpè sí salamu jama'a àlàáfíà láàrin àwọn èèyàn tó pọ̀ pèpè sí salamu mujtama àlàáfíà àwùjọ wọ́n pèpè sí salamu alami al àlàáfíà àgbáyé wọ́n pèpè sí kúlùhùn dùwádù sàlá ẹ̀rí wọ́n ni wátàyẹ òmìnà àádà tí ìdásíkòtà wáyé láàrin ìgbìmọ̀ tí gbèsè àlàáfíà bishata alhujaj wadawafi pẹ̀lú ṣíṣe àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀rí àti àwọn ìtanijí àti àwọn okùnfà tẹ́ bá ṣe báyìí àlàáfíà ó dé tẹ́ bá ṣe báyìí àlàáfíà ó dé ìyẹn ló bí ọ̀pọ̀lọpọ̀ kan gbé àwọn àgbìmọ̀ òṣèré kalẹ̀ ẹ̀rí wábí tọ́lẹ̀ àti ha rọ́fúnṣàr tààmìnà adìl likul bashari wa difa ani hukukul mahrumi tó yẹ pé ní abẹ́ ìpolongo àlàáfíà gàgàgbàlódé yìí a máa rí àkọlé oríṣiríṣi inú ẹ̀ náà ni pé tààmìlù adìl likuli bashar ó ní pé a fẹ́ fi lọ́lẹ̀ fún gbogbo ọmọ ènìyàn lórílẹ̀ ayé ká garanti déédé fún ẹ̀rẹ̀ ká garanti kíní déédé wàdífáì àni hukukul maharumin lẹ́yìn náà kí a sì lè dáàbò bo ẹ̀tọ́ àwọn èèyàn tí wọ́n yàn jẹ́ wa tawfiri salami alami káàsì lè fi lọ́lẹ̀ lórílẹ̀ ayé fún orílẹ̀ ayé àlàáfíà àgbáyé wa khasatan ba'da arbil alamiyya al-ula agaga nígbàtí ogun àgbáyé alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ a mọ̀tàn ogun àgbáyé alákọ̀ọ́kọ́ 1914 1914 ni First World War ogun àgbáyé tọ́kọ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé tó mi ayé títì 1914 wọ́n sì bá di 1918 tí wọ́n ń rọ àgbà ó sì lé ọmọ èèyàn lórí tí a ń sọ ìlú dẹ́rú tí wọ́n ń ba dúkìá jẹ́ 1914 1915 1916 1917 1918 ọgbà yìí lọ́dún márùn ọdún márùn gbàkọ̀ lẹ́yìn yẹn wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ League of Nations bọ́yá bọ́yá ààrẹ ẹ̀tùpa sí wàhálà àgbáyé orí bẹ́ẹ̀ náà ọ̀nà wà fàjá àti alharbul alamiya athaniya ogun àgbáyé lẹ́ẹ̀kì tó dé ìyẹn ṣe láti 1945 sí 1948 ní second world war ló ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé àìsọ fún wa wípé ìṣẹ̀lẹ̀ yẹn omi ayé títì àwọn pìtàpìtàn wọ́n ròyìn ẹ̀mí tó bá lọ ogun àgbáyé alákọ̀ọ́kọ́ ni ogun àgbáyé lẹ́ẹ̀kejì ni àwọn ẹ̀mí tó ṣòfò àwọn dúkìá tó bá lọ nígbàtí wọ́n ń sọ inú nǹkan tó ṣẹlẹ̀ ní ogun àgbáyé àkọ́kọ́ wọ́n lógun yìí rèé a rí pé kí ní jẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn ọfàyà débi pé gbọ́n sí ní ìjẹta àwọn èèyàn tí a bógun lọ wọ́n ní la yakillu an asharati malayin nasma wọ́n ní ẹ̀mí tó bá ogun yìí lọ kò dín ní mílíọ̀n mẹ́wàá mílíọ̀n mẹ́wàá ìlọ́ba ogun àgbáyé àkọ́kọ́ lọ tí ọ̀kan àwọn tí wọ́n bàjẹ́ àwọn ilé tí wọ́n sọ dé rú so àwọn ilé iṣẹ́ ńláńlá àwọn ọ̀rọ̀ ètò súnú owó tí wọ́n bà náà torí ogun a máa ju nǹkan yùyàn ni ó ní experience ìrírí ayé tọ́mọ ènìyàn kọ́ tọ́wò láyé rí tí ó yọ bì kankan láyé ìlú kankan ló ń jà àgbáyé ló ń jà wọ́n kóra sọ́nà méjì àwọn kan bí àwọn kan bí wọ́n kojú ara wọn gbogbo òlú ló níbi tó belong sí ta lọ bá lọ tẹ́bá sì wádìí kí ló fogun ìná àwọn nǹkan tí ò ní láárí ni àìgbọ́rẹniyé àìléètò àti ìwà èmi jù ẹ́ ìwọ jù kìí ṣẹgbẹ́ ẹ̀ ogun àgbáyé lẹ́ẹ̀kejì ṣẹlẹ̀ ẹ̀rí 1945-1948 níbẹ̀ yẹn wọ́n ní kútìlà fi ha máa láyẹ̀ kí lò àǹsìtínà mílíọ̀n nílmẹ̀dàní yìí wàlẹ̀sìkàrí yìí wàsábàtà àṣára mílíọ̀n tìfìlìn wọ́n ní ń gbà jẹ́ òǹkà ríkà lógun àgbáyé lẹ́ẹ̀kejì ilé ayé tàà wà iná ìná ń sọ̀rẹ̀ fún ayó lọ́wọ́tà ma ń bèèrè ogun táà ń fẹ́ kó dogun kó dọ̀dẹ̀ kó di wàhálà tẹ́ẹ̀sì ma pé ìpìlẹ̀ ogun lè yàn á mà yàn kìí ma parí ogun ẹ̀rí wọ́n lẹ́ẹ̀mí tó bá yẹn lòdí ní 60 million million lọ́nà ọgọ́ta nínú aráàlú àtàwọn jagunjagun jagun. nínú wọn ngbàtí a wo nǹka ọmọdé wọ́n jẹ́ 17 million ní ọmọ kọ̀mọ́wọ́ mẹ́sẹ̀ ọmọdé kéèkèé tó jíjẹ ayé ẹ̀ tó jínú ogun ẹ̀rì wọ́n ní kò tí ìwá kan àwọn nǹkan tí wọ́n bàjẹ́ àwọn lé àwọn iléeṣẹ́ ńláńláńlá àwọn ohun amúlùdùn tí wọ́n ju nǹkan sí àwọn dúkìá eléyìí ló wá bí kí àgbáyé wá rí pé ó dójú ẹ̀ báyìí a gbọ́dọ̀ wá nǹkan ṣe iná ti dójú kókó báyìí ó di ọ̀nà ká nǹkan ṣe látara wá nǹkan ṣe yẹn ló bí kí wọ́n gbé àwọn ìgbìmọ̀ kalẹ̀ pé sọ fún wa ní gbogbo àgbáyé alákọ̀ọ́kọ́ yẹn iná ń gbé League of Nations kalẹ̀ 1919 ìgbà tí wọ́n wá rí pé òrí ẹ̀tò òrí ẹ̀tò pa sí wàhálà àgbáyé àkọ́kọ́ torí pé ní tí wọ́n fi gbé kalẹ̀ náà ni pé láti mú àlàáfíà báyé ìlú tó wá mú kí wọ́n ronú pé wọ́n tó ń ṣèpàdé mi wọ́n tó ń ṣèpàdé mi wọ́n ṣèpàdé mi ń gbọ́ wá di tó wá di àsìkò kan ni wọ́n tún wá dá United Nations sílẹ̀ tí a ń pè ní aihatu al'umami al-muttahida aihatu al'umami al-muttahida wọ́n dáyẹ ní 24 October 1945 wọ́n ni a United Nations lẹ̀ tó wọ́n gbé UN UN UN nígbà tí bínú ohun tí jẹ́ 1945 òun náà a UN lẹ̀ ẹ̀rì October 24 1945 ni wọ́n dá sílẹ̀ ní ilẹ̀ Amẹ́ríkà ní California pẹ̀lú àwọn àpérò àpérò àpérò àgbáyé ní a fi bẹ̀rẹ̀ rẹ̀ lọ́hùn tó yẹ pé àwọn ìlú tí wọ́n padà parajọ tí wọ́n fi dálẹ̀ kò dé ní 50 countries àádọ́ta orílẹ̀-èdè òun náà ni wọ́n fẹnu kò ní àpapọ̀ ọjọ́ tí wọ́n dá sílẹ̀ pé kó jẹ́ ìgbìmọ̀ kan tí ó máa ṣàmójútó àlàáfíà àgbáyé pẹ̀lú gbọ́lọ́dọ̀ ọlọ́run tó bá tó di ní ọ̀la a lè tẹ̀síwájú lórí ibi tí àdé tá a fi mọ̀ kí n lákìtàn ọmọ ẹ̀dẹ́yàn lórí ilẹ̀ ayé ṣé un wá rè sórí inú ogun pa un rè sí à ń rí àlàáfíà filọ́lẹ̀ lórí ayé kí ló dé tálàáfíà tí wọ́n fẹ́ filọ́lẹ̀ tí a rí ó ṣe kárí gbogbo náà láṣìwádìí. Ramadan